Names of some wild animals in Yoruba language: antelope, etu, snake, ejo, buffalo, ẹfọ̀n, lion, kìnìún, tiger, ẹkùn, wolf, ìkookò, warthog, ìmàdò, bush pig, tuku, anaconda snake, erè, crocodile, oni, tortoise, ìjàpá, monkey, ọ̀bọ, chimpanzee, elégbèdè, cheetah, ọ̀wàwà, leopard àmọ̀tẹ́kùn elephant erin deer eegbin wildcat akátá fox kọ̀lọ̀kọ̀lọ̀ zebra abìlà giraffe àgùnfọ̀n hyena ìkookò camel ràkúnmí alligator àlégbà gorilla ìnàkí.